kìí sì párò sọ àròsí tí ò débi kankan àìfi kọ́lá ṣe wò sẹ́sìn kọ́lá nàbí sallallahu alayhi wa sallam ilà fi sẹ́sìn torí ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ yí pé láàyè ń tí kú ánìlá wà kìí sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyu yuha níta sọ̀kalẹ̀ fún ní máa fi sẹ́sìn níta sọ̀kalẹ̀ yìí lẹ̀ dá fi lè rojú tu ọ̀rọ̀ tí ẹ̀dá bá ní kí ìgbésí ayé wọn dá lérí nǹkan ní yàtọ̀ sí níta sọ̀kalẹ̀ ìjà níta sọ̀kalẹ̀ nírọ́ ni a sọ pé kò tó bẹ́ẹ̀ á fìdí rẹ̀ jẹ́lẹ̀ nítorí eléyìí ọlọ́run ọba ọ̀pọ̀ àwọn aláṣẹ ó ní máa atakum rasul fakhudhu wa ma na'akum anhu fantahu. torí pé kí sọ̀rọ̀ fẹ́ nù tá a bá sọ ni ntọ́ba pààyàn láṣẹ pé kẹ́ ẹ ṣe ẹ ṣe ntọ́ba ní kẹ́ ẹ má ṣe ẹ gbọ́dọ̀ ṣe òjíṣẹ́ lásán àṣàlá fi sọ yìí pé yóò ṣọ́kù ọkù dẹ̀dẹ̀ ọ̀fẹ́ dènà àyẹ̀ tẹ́kìá mọ̀ tẹ́kìhù àlà àríkàtìhì wọ́wọ́ yẹ ẹnìkan jẹun yóò tó yóò wá rọ̀gbọ̀ ọlá yóò wá máa sọ pé bainana wa bainakum kitabullah ntí ń bẹ láàrin èmi àwa àti yín òun náà ní tíra ọlọ́mọba ma wajadna fihi min halali halalnahu nta a bá bá nù rẹ̀ ní halali náà látẹ̀lé wa ma wajadna fihi min harami haramnahu nta a bá bá tí kuraani bá ṣe lẹ́tọ̀ látẹ̀lé ntí o bá ṣe lẹ́tọ̀ àní tẹ̀lé kuraani nìkan látẹ̀lé àdìsí àdìsí gbogbo ntẹ̀ nkóòtù gbogbo ẹ̀wọ̀n ti ń dojú ọ̀rọ̀ rú. òjíṣẹ́ náà sọ àṣìlọ ní àlà ẹ̀wọ́ àtẹ́tí sí kẹ́ gbọ́. utitul Qur'an wa mithluhu ma'ahu wọ́n fún mi ń Qur'an wọ́n tún fún mi ní nǹkan mi pẹ̀lú rẹ̀ bí rẹ̀ ìní mò ń fi tu. إنما حرم الرسول مثل ما حرم الله أو أكثر ntí muhammad sallallahu alaihi wa sallam bá ṣe ní èèwọ̀ gẹ́gẹ́ bí ntọ́lọ́wọ́ bá ni tèmi tiẹ̀ tún pọ̀ jù torí pé kí ni ju sálàyé ọ̀pọ̀ jọ̀rọ̀ lọ tá a dẹ̀ gbọ́dọ̀ sọ pé à ó tó àlàyé yẹn ti pọ̀ jù torí wípé kí ni bí ń ṣe ń sọ lórí ọmọ lórí ọmọ agbárí ọmọ mọ sí tágbárí ọba mọ iṣẹ́ ọwọ́ ò lè mọ tágbárí ọba mọ tákìlẹ ọba ti yanjú kò síbi iṣẹ́ a máa fa dìde lóru tí ń ṣe kìámọ̀ lẹ́yìn tí ń ṣe kùnútù tọ́wọ́ agbáfọ̀ṣẹ́ dání torí kó lè ba àrà ó ní káàrà ó lè ba àrùn bọ́ǹbù lọ́wọ́ àlẹ́yìn sàádà yaani atle atle fìlà at ọpọlọ ti dọ̀rù ìbọ́lọ́hùn ọba fi àfọ̀ṣẹ́ sọ̀rọ̀ kí ni àfọ̀ṣẹ́ wọn ṣírìkù ọdẹ ba gbogbo sẹ́rẹ̀ ó fún rú rẹ̀ ṣòfò. So kí ló fà àkídà wọ́ ngbà sísítà tó bá ń di òkúta mọ́ ara wípé kóun ó lè sọ ọ́rẹ́ kóun ó lè bá àbíyèrè tàbí tí ń fi píìnì ta sọ sọmọ pé ọ̀rọ̀ rẹ̀ ti dojú ta gbogbo ẹ̀ torí pé a lé ayé lè kọ́mọ́ba ogun láyé sọmọ pé gbogbo ẹ̀ ti dojú nù. you gbogbo orú kan báyìí kò sí tó lè fọ àyàfi àgbọ́yé bó ló ṣe rí nípìlẹ̀ bó o ló ṣe rí nípìlẹ̀ tá a bá ní àjẹ́ àjẹ́ àjẹ́ oṣó oṣó oṣó emèrè emèrè emèrè nkankan sọ́sẹ̀ ẹ̀dá yé ni sọ́sẹ̀ ẹ̀dá yé ni ayé ayé ayé ayé sọ́sẹ̀ ẹ̀dá yé ni. sọ́sẹ̀ ẹ̀sẹ̀lẹ̀ ni kọ́sẹ̀ ẹ̀sẹ̀lẹ̀ ó ti pẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ tá ń da ta ló lè mú so ta ni gbogbo wọn bẹ̀rù àyàfi ká sádi wọ́n nìkan là á sádi bóò láti wá sádi bí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi ṣe sádi lọ́lọ́run ò fi dá èèyàn bíi wa ni wọ́n bí ọ jẹun. yakulu tọ́ámù wọ̀yẹ́mṣì fìlàsùà oúnjẹ wo dẹ̀ ń rìn nígboro bíi tìǹà ṣùgbọ́n fún ọlọ́run ọba ní kó fún alógún kan tọ́jẹ́ yí pé n tá a fi dúpẹ́ fọlọ́run ọba òun náà ní ká di ogún ọ̀hún kí ni gbogbo ń tẹ́sí tí ò ní sọ pé báyìí ní ẹ̀sìn ó ní má kánẹ́lì mọ̀mìnì kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ o fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin o wọ́n lè mọ̀mìnẹ̀tì tàbí olùgbàgbọ́ òdodo lóbìnrin ó tún pé tóbìnrin wọn mọ ká wọn sọ pé táwọn ọkùnrin ní abáwí kó fi fọ yékéyéké kó mọ bàárà kàn. idha qada Allahu wa rasuluhu amran tọ́lọ́wọ́n bá bá ti ṣòfin. So tó jìṣẹ́ ńláṣà sálà ń wá ṣàlàyé rẹ̀ báyìí ló ṣe rí o ayẹkúnlẹ̀ lẹ́kùnmọ̀lẹ̀ kíyàrá fi amúrèhìn kí wọ́n tún wá rí àdá ẹ̀ṣà mi kí wọ́n tún wá ṣàǹkan mi nínú ọ̀rọ̀ wọn pé àà tòjíṣẹ́ ńlá nù àsìkò oyún ti kọjá àsìkò míì nì là ta lọ lásìkò bó o lọ sí fẹ́ ká sí nù rẹ̀ bó ṣe fi rán jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tí èèyàn ọba fi ṣe bẹ́ẹ̀ nínú àsìkò ọlọ́run ò ní fàlùbáríkà sásìkò ń fún yàn àsìkò tó lálùbáríkà òun làsìkò tó jẹ́ yí pé a fi jọ ọ́ a sì fi rán jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam. ọlọ́run bá wa parí rẹ̀ wọ́n máa ń yà ọ̀sẹ̀ lọ ìsìyàn wọ́n ní kéèyàn yapa sí kí ló sọ mọ̀nà yà máa yà ọ̀rẹ́ dàn dékiri yẹ́sùlùkùhù ọ̀dàbọ̀n sọ̀ọ́dà ẹni tí ó bá sàmóríbó tó bá yẹra fún ìrántí tó fi rán jíṣẹ́ náà sílàsílà á hmm. dojú ọ̀rọ̀ mọ́ lọ́wọ́ ìyà ó jẹ́ kọ̀ wá ní rí tí ń léun kò ní rí mú àti kọ́ padà sídìí ń tá a sọ tẹ́lẹ̀ náà ó ní wa man ya'si Allah wa rasulahu fa inna lahu nara jahannam khalidina fiha abada ẹni tó bá yapa sí ntọ́lọ́wọ́n ọba fi rán jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam faqad dalla dalalan ba'ida. o ti ṣìnà ìṣìnà tó jìnà na bó o ti sina ojú ọ̀nà àlìjẹ́nà ẹ̀ńtọ́ bá ṣìnà àlìjẹ́nà níbo ni ń lọ iná kọ́lọ́ wọn yà wáyà ló fi jẹ́ pé gbogbo ògbà ntí èèyàn máa léyìn lílérú nǹkan báyìí ni à ń pè ní sàlàfíà àwọn èèyàn ti jìnnà sí ìkómọ ni ìrun kíkí ni. ààwẹ̀ gbígbà ni ìgbéyàwó ni gbogbo ẹ̀ ti dojúrú torí pé kíni lóru ti dàpọ̀ mọ́ sápà òjíṣẹ́ náà láti láwọn akiri bó o lẹ́ẹ̀ ṣì ṣe ń jọ́nà lọ́n bó o ní ó ṣe rí fún yín nígbà tí gbogbo ẹ̀ bá dojúrú báyìí àìmọ̀kan táwọn àáfàá ń gbé káàkiri àtìfẹ́nu eyín gan ni wọ́n ń pè ń súnnà rẹ́sì àwọn oníṣẹ́ èkí géńdé torí polóhùn jáfa yóò wá gba ọmọkùnrin olóbìnrin mu olóhùn fẹ́ fi lọ́kọ̀ ta ló ọba tó yóò jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ní àzọ́nà àzọ́kú torí ọba gba obìnrin olóbìnrin mu. sọ ó gbóyà rẹ̀ lá Hafsa radiyallahu anha ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ ọwọ́ àwa nínú itikaf ibi tó ń ti ń sin ìyàwó rẹ̀ lọ nínú àwọn sàbí wọ́n ń wọra wọn lójú wọ́n sálámà wọn sáré òjíṣẹ́ náà àtàlà ń gba Hafsa mọ́ Hafsa ni àbí Sofiya Sofiya náà ọgbà lọ ó fọwọ́ rẹ̀ sókè èmi ni o Muhammad pẹ̀lú ìyàwó mi lágbájá. torí pé kìí ṣe ẹ̀tọ́ ni pé ká rí èèyàn pẹ̀lú obìnrin olóbìnrin níbi tí ọ̀tọ̀ rábìnrin sì ká tó a gbà mú lọ́wọ́ mú èmi ní o àtìyàwó mi lágbájá o wọ́n ní ó ní ni torí àṣetánì máa rìn nínú ara wọn pé ah, bàbá yìí náà ṣe báyìí ah, yẹn náà sàn láàrin kò sí ẹni ọlọ́run ọba kan tí ọmọbìnrin tí wọ́n lẹ́tọ̀ sí kí ni ìdí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní kí a mú ìyàrí kọ́ńbàbí tọ́jẹ́ ti rin káwá ti bọ̀ná kọ́ wá gbóná jejeje débi wípé ó ti pọ́n rédèrèdè ká máa fi ya ara wa báyìí ọ̀rọ̀ sẹ́wọ̀n pé kò rọrùn sẹ́wọ̀n pé tá a bá ní ká fi ya ara yọ ìyá egun mọ́ tọmọ sọ̀rọ̀ pé bó ṣe rí nù ìnira wọn ọdẹrùn ọdà wípé kéèyàn fọwọ́ kan obìnrin báyìí tí ò lẹ́tọ̀ọ́ sí lọ kí ni ìtumọ̀ ẹ̀lẹ́tọ̀ ọ̀hún ni wípé wọ́n ti fi hàn fún ọ tàbí ọ jẹ́ ẹ̀gbọ́n fún tàbọ̀ jẹ́ àbúrò fún tàbọ̀ jẹ́ àbúrò bàbá rẹ̀ tàbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ ní àwọn tíṣerí akálẹ̀ ń wípé wọn ò lè fẹ́ra wọn. sẹ́wọ̀n ibi tọ́rọ̀ ti jìnnà lára ahọ́n on on òun fi lé lọ́wọ́ aláàyè asad èyàn á máa fi tọ̀sà lù wàlá ẹ fẹ́ so wọ́n pọ̀ ẹni dàpọ̀ mímọ́ ẹ̀ńdẹ̀ ń fi àìmá pilẹ̀ rẹ̀ báyìí lójúkorojú alọsibika <laughs> àwọn abẹ wọn dojú gbogbo ẹrù wọn rò pé wèrè bíi tàwọn ni èmi ò gbóyà ayé yín wò èmi ọ̀fẹ́ wọná ààní ẹ̀yin lẹ́sùn wọn lọ́pọ̀ ẹ̀yẹ gbá wọn lọ́wọ́ ẹ̀sùn wọn pọ̀ wọn ni gbogbo olúkálùkù wa gbé wọn á gbé fídíò set wá gbogbo ẹ̀ hàn kiri kẹ̀kẹ́ àwòdó sise àpá àwọn èdè tàkùtì fún mi ní ara gbogbo olè gbẹ̀yẹn kó mu ásìdì àsómi ni àwọn àgbà ọkọ̀ lọ́wọ́ mu wọn á gbọ́ lọ́mọ ní ọyá gbá nǹkan rẹ̀ mú ọyá ṣàdúrà síbẹ̀ ẹsẹ̀ fẹ́ sínú wọn á wo ara wọn lójúmọ́ ọ̀kan sọ́nù wọn ní ọ̀bọ ọ̀bọ. ajẹ́pọ̀ máa mọ̀ tẹ ọdẹ yẹn tẹ̀tàkùtẹ̀ pé àárí bí ó ṣe ṣe lẹ́nu ibi tá a ti tẹ̀rí ni pé àwọn sálábí náà ṣe àwọn yẹn ń pe sálábí náà ṣe sọ́hálà. ìpèpè sójú ọ̀ràn náà bá wá dète gbogbo àwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n ṣe kánú ètè dẹnijẹ kankan ọlọ́lá kan sí ọ ọ̀fọ́ ni ẹni tó bá láti ọ̀dẹ̀ bá sàdúrà àdúrà alẹ́lùfáàrùn kéèrè mustajaba ọ̀dẹ̀ bá sàdúrà èwo làbúrò fún ọlọ́lá kan sí ọ ẹ ọmọ bá làwọn aláàtì ẹ̀ nù. wọ́n bá ara ń bó lébo sára wọn mú sílíbà gbogbo ẹ̀ tí wàá dojúrú òjíṣẹ́ náà sọ̀rọ̀ nígbà tí àìmọ́ ṣe ń tọ́ yapa sí ní tí mo gbé wá báyìí lọ́wọ́ á di súnà táwọn èèyàn ń pè ń súnà ẹni tó bá wá ń ṣe súnà wọn ní bídíà ló gbédè o sàlàfíà wa di bídíà nísìn tọ́dẹ̀ yẹ pé èyàn ò ní pilẹ̀ àwọn èèyàn ọgọ́rọ̀ amukun mẹ́kọ̀ọ́ wa máa béèrè kí ni tẹ́ jẹ́ sàlàfíà gan-an kí ni sàlàfíà ó ní wípé ẹ̀jẹ̀ á ṣe bí wọ́n ṣe ṣe ní pilẹ̀ tọ́lọ́mọ ọba fi gbà á kó lè bàa rí bí ṣe é rí wọn ò ju kékeré lọ ọlọ́run gbé gbogbo ayé lé wọn lọ́wọ́ ayé dẹ̀ ń bẹ̀rù wọn kí nìdí torí wípé wọ́n juwọ́ ju sẹ̀fọ́ lọ́wọ́ wọ́n ṣe tọ́lọ́run ọba nìkan òjíṣẹ́ náà sàn fún àwọn à sọ yìí pé ń tún padà bọ̀ o ìdá tahakakatili ubudiyya lillahi subhanahu wa ta'ala wahda nígbà tí ìpìlẹ̀ bí ìpìlẹ̀ ṣe rí tó tún di wípé àwọn kan wá dìde wọ́n tún wá ogun ó dé ńgbà yùn débi pé àwọn Yẹ̀wúdí ńgbà tógun bá dé òkúta àti igi ó sọ fún mùsùlùmí pé ya muslim ya abdallah li'annahu qad tahaqqaqa ubudiyya lillahi subhanahu wa ta'ala òkúta àti igi ó máa sọ pé ìrẹ́ mùsùlùmí ìrẹ́ ẹrú ọlọ́run ọba torí ọlọ́run ọba nìkan ni ó máa sìn gbà yùn kò ní máa sìn fẹ́ẹ́nú tí wọ́n ń sìn ní ìsìn mọ́ yahudi ni o wọ́n á mú. tòjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam sọ̀nù nígbà tí gbogbo ẹ̀ bá tún padà bọ̀ sípò ìpadà sípìlẹ̀ torí kí ọlọ́run ọba lè bá gbé ayé lé wa lọ́wọ́ padà ká lè fi bá a darí rẹ̀ torí steering ti bọ́ steering ti bọ́ ìgbà steering padà wọn ni kí ni kò padà sípìlẹ̀ eléyìí ni sọlá fìyà bóun ní ẹsẹ̀ ṣègbéyàwó bóun ní ẹsẹ̀ kírun tabade nu mọ́ṣáláṣí lẹ́yìn sáfù nìkan sáfù amúrò bọ́sít kólẹ̀ bọ́sít ẹ̀tù sáfù déédéé àwọn náà sọ ẹsẹ̀ gẹ́pẹ̀gẹ́ ẹfi ẹgẹgẹrẹ ẹsẹ̀ kanra wọn kò lè wa kò sẹ ẹni tí ó ń ṣe tọ́ ọba ti wá sí ẹ kọ́ ẹ̀ ò ń fara nínú mọ́ṣáláṣí ṣọ́ọ̀ṣì bá bá bá bá ń bọ̀ ní kọ́tà àwọn ẹjọ́ ni. torí pé kí ni kí ló fà á. wọ́n á máa dá wákà àwọn sẹ́ni máa dá nínú mọ́ṣáláṣí tí wọ́n kà ìjọ́kànnù tí mọ́ṣáláṣí ọ̀bá dẹ̀ yẹnjú àwùjọ ò lè yẹnjú mọ́ṣáláṣí lákòókò tún sí látara pé kí ni a gba lọ́wọ́ àwọn alágbèédá a dá padà fún ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam tá a bá dá padà báyìí inú àwọn tí ń wá kírun mọ́ṣáláṣí àfọ̀mọ́ba táfọ̀mọ́ba ti bá iṣẹ́ ọwọ́ dá tí iṣẹ́ ọwọ́ bá ti dá gbogbo ibi tí wọ́n bá ń ti rìn wọ́n máa sin mùsùlùmí ntọ́lọ́wọ́n bá dẹ́ máa sìn ṣùgbọ́n o ò sìn bó ṣe yẹ kó o sìn ọlọ́wọ́n bò ní gba tiẹ̀ náà ntọ́fàánù. ló fi jẹ́ pé tá a bá sọ̀rọ̀ tá a bá sọ́bọ̀ a sọ pé bó làwọn sálàfò ṣe ṣe àwọn ẹni àkọ́kọ́ tọ́lọ̀ ń gbàṣẹ wọn. àfáà ń béèrè nísìnyí ṣé kò lè kàn ní ó ń béèrè wípé pé wọn ni a fi tùràrí sórí kèrékè ara òkú yìí ṣé báwọn ẹni sí ó ń tẹ́ bá gbé mi sínú sàárè o ẹ su yẹ̀pẹ̀ ẹ san mọ́ mi lórí torí bí ẹ ṣe san mójìṣẹ́ náà sàásálà lórí mi ẹ bá ń bu yẹ̀pẹ̀ sẹ́mi náà la ẹ má jẹ́ kí nǹkan kan ó jẹ́ gàgà láàrin ara mi àti lẹ́lẹ́ o ìdínú ló fi jẹ́ pé ọ̀rọ̀ àfipákó sí lẹ́gbẹ̀ẹ́ àfipálapàlà sí kọsẹ́lẹ̀ torí kára ọkàn lẹ́lẹ́ ń gangan gan. gan ló fi mùsùlùmí èfi kó sí sìnkú màkàrà ni a kàn rárá rí pé àwọn kankan fi ro alọ́run taa fi ṣe kí ni fi gbe lọ. Ah, tó bá gbé irin gan si ṣé ni ò ní jẹrà ń bọ̀ báyìí ara rẹ̀ ó gbọ́dọ̀ kan yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ tó jáde nínú yẹ̀pẹ̀ ó padà síbi tó ti wá yóò kú yóò kú gbogbo eléyìí àfi tá a bá dá padà ìsibú ṣe rí nípìnlẹ̀ torí pé kí ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ṣe kìlọ̀ ó ní la yatiyanna ala ummati man ata ala bani Isra'il kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ o ntọ́sẹlẹ̀ sáwọn ọmọ Israẹli ń bọ̀ wá ṣẹlẹ̀ sí àwọn ọmọlẹ́yìn mi hasuwa naali bi naali ní sísẹ̀ntẹ̀lé àti sísẹ̀ntẹ̀lé ṣubọ̀n wọ́n ṣubọ̀n lọ́wọ́lọ́wọ́ وبالغ في ذلك حتى لو كان فيهم من أتى أمه علانية لكان من أمتي من يفعل ذلك tá a bá rí nínú àwọn ọmọ Israẹli ń tọ́ báyà rẹ̀ sùn ní gbangba àwọn ọmọlẹ́yìn mi náà ṣe bẹ́ẹ̀ kí la wá sùn oníṣẹ́ ara àwọn tí wọ́n kọjá lọ́wọ́ iftaraqat ala thalathi wa sab'ina firqatan gbogbo wọn ni wọ́n pín yẹlẹyẹlẹ o wọ́n pín sọ́nà méjìléní ala ithnatayn wa sab'ina firqatan wọ́n pín sí méjìléní àádọ́rin seventy two sects eléyìí ní kìíní lòun eléyìí wọ́n pín ká yẹlẹyẹlẹ walladhi nafsu muhammad biyadihi mo fi ọba tẹ́mi mi muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ mo fi búra inna ummati hadhihi sẹ́rí àwọn ọmọlẹ́yìn mi na sataftariqanna ala salasi wa sab'ina firqata gbogbo wọn ni wọn wọ́n sí ọ̀nà mẹ́tàléní àádọ́rin seventy three set kúlùwà fi náà gbogbo wọn ni wọ́n tọ̀nà wò illa wahida àfọkàn ṣoṣo nù ó tún wá ṣàlàyé ọ̀kan ṣoṣo ó ní mà ana alayhi wa ashabi àwọn tí wọ́n dúró lórí tí mo dúró lé lórí àtàwọn sàbẹ mi rahmakallah kí ló fi júwe wọn ó ní àwọn eléyìí ni jamaa. jamaaw jamaa almansura ijo la ijo ti wọn ò ní wọná kí gbogbo ògbà ló fi jẹ́ yí pé bóòlù òjíṣẹ́ náà ṣe bóòlù àwọn ẹni àkọ́kọ́ ṣe ṣe agbọ́dọ̀ yìí tá a yìí kò ní á ṣe tó bá wù nínú tá a bá dẹ̀ ṣe bó bá ṣe ntọ́ba ní bó bá ṣe wun lòun ó ṣe bí ó ṣe wun ní lọ́rọ̀ rẹ̀ ó rí òfin jẹ́ pé kéèyàn lajú lẹ̀ dáadáa bó ṣe jẹ́ pé tó ń bá ń fẹ́ ṣe nǹkan táyé yóò ṣe kí ni yóò gbìyànjú láti ṣòfin tó tó báwo lélẹ̀ báwo lélẹ̀ báwo lélẹ̀ bẹ́ẹ̀ náà ni tọ̀hún náà kó wádìí tó tó kó tó tara bọ̀ kọ́lọ́ fún wa ṣe. ọ̀rọ̀ alájọdé tí a ti sọ láti jẹ afẹ́kẹ́ bá ṣàlàyé ẹ̀ so second one ni pé ọ̀kan nínú àwọn ọ̀bàyéjẹ́ yẹn wọ́n lọ sí pitadi ń pa ẹran wọ́n sábà gbé àwọn abẹ́rẹ́ àwọn nígbà tó máa pẹran sá so suddenly ìgbà tó máa débi tí wọ́n máa ti ṣiṣẹ́ yẹn so àwọn ọmọ èdè yẹn ni wọ́n kó jáde ẹ̀rú àmbà wọn ti bí yẹn tí wọ́n lẹ́yìn pé tí wọ́n bá ti ṣiṣẹ́ yẹn o àwọn máa pa wọ́n ṣé kí wọ́n pa àwọn ẹni tí wọ́n kó jáde ní àbí báwo àbí kí ni kí wọ́n ṣe so dọ́mọdé lọ́pọ̀ àwọn òde pa wọ́n máa fara pa àwọn náà wọ́n lọ kó àwọn dáṣẹ́t míì wá so ṣé kí wọ́n pa àwọn ẹni tí wọ́n kó wá yẹn ní àbí kí wọ́n fáwọn náà tẹ̀ka fẹ̀mí ara wọn sílẹ̀. títí mánì wọn bá gbé bọ̀tí tí ó lè ràn wọ́n lọ́wọ́ jù ń bẹ̀ tọ́rọ̀ bá ti dà báwọn kí wọ́n kọ́kọ́ múná fúlàrà ká méjì wá. táyé rẹ̀ ọba ya kí n ṣe tẹ̀yẹ́ mọ ṣe rí mistake tá a máa ń ṣe ni wípé ọrọ ọrọ yẹn ti lágbára ju kí n ronú báwọn lọ ọrọ a máa kí n àrò fọ̀bẹ̀ bù ẹnu náà la fi sọ. mo fẹ́ kó mo fẹ́ bi ọ́ ní béèrè kí ni yàtọ̀ ní àárín àwọn tó sọ yìí àtẹni tó jẹ́ pé amúrọ̀bà wa kámọ́lé wa ní kó gbogbo ohun tí ń bá ń bẹ nínú ilé rẹ̀ jáde èwo ló le jù nínú méjèèjì wọ́n ti same thing ọmọ tí wọ́n ṣe báyìí sí o ní ẹ fún mi ń bẹ́ẹ̀ bá tiẹ̀ pa mí ẹ jẹ́ kí n yan náfìlà ara ká mi jìnnà bọ́ bá ṣe pé orí lẹ̀ wá pa mí sí ńgbà wọn wòrò àwọn lójú tán ọ̀sálámà wọ́n fọ létí wọn lọ. wọ́n wá yẹn ná fúlàbì wọ́n bá fọ létí fọ létí wọ́n bá lọ wọ́n ní kò burú wọ́n sá tiẹ̀ ná fúlàbì bẹ́ẹ̀ bá tiẹ̀ panu wọ́n dẹ̀ filẹ̀ wàláhì nínú àwọn ọmọ àyà tí wọ́n bí náà wọ́n fọkọ̀ bọ̀ lásìkò wọ́n dẹ̀ lọ kò sí ní tipa ọlọ́run ọba ọ̀ka ó ìṣẹ̀lẹ̀ ń jẹta ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó pè mí sheik ọlọ́run fún àdánwò kan kàn wọ́n ọmọ ní àdánwò ló fi kàn wọ́n ó ní ẹni tí wọ́n fi sídìí àwọn tí ó ṣe clearance fáwọn níbi passing out parade àwọn òbí òun ti ní kó wọn gba certificate ẹni wá sí wa ó lóun ọ̀fẹ́ rí jáàpù hijabu yìí òun tí ẹ fẹ́ rí kìí ṣe mùsùlùmí ó ní kìí ṣe mùsùlùmí ó ní gbogbo àwọn tí wọ́n wá wọn bẹ́ẹ̀ wọ́n ṣàgbógun ti ìmúra o mo ní kí lọ fẹ́ nísìn ó ní wọn ó ti ń júwe wọn ní kóun ó rí jùsù ẹ báyìí kóun ó ṣe báyìí àyíláhùn máa lọ ta ni ó sọ pé ká múra báyìí lórí ọ̀rọ̀ yìí. Allah subhanahu wa ta'ala mo ni èmi ò ní èmi ò jẹun kánú mi dẹ̀ ní gboyà débi pé màá sọ yìí pé ṣé bí wọ́n ṣe ń tẹ́ o ó ní kí ni mo kí ni kí n fún ọ ní nàṣẹ́hà tí mo lè fọ́ ọmọ mi tó bá sọ ọmọ mi ni débi léèrè wọn náà fúlẹ̀ ara ká méjì wá kọ́ sọ fọlọ́n kọ́ gbàbẹ̀ lọ gbogbo bẹ́ẹ̀ wá sọ fọlọ́n pé tèmi ni kí n sìn ọ́

tó bá pa mí kọ́ pa mí sórí sùjádà nígbà onímọ̀ kú òníkù kò sígbà tí mọ̀ kú òníkù tọ̀ lẹ́vù mi lẹ́vù mi kò ní pé ìmánì ò gbé àwọn ìsáábà ṣe ìfíàdù lọ sídìí lẹ́gùn tó rólúkálukú fẹ́ mú lẹ́gùn yẹn pé wọ́n kúkú ti sọ láti fi kúkú jáwọ́ ó ní pé ah, ọlọ́run rán nìyẹn mi ẹni tí ẹni tó pààyàn láṣẹ rẹ̀ tó dẹ̀ ni wọ́n pa àtẹni tó ṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ lọ sí orí ẹni tó ní kí wọ́n ṣe pọ̀tọ́ bá ṣe ń gan kò mí ìgbẹ́ wọn nípa wọn náà. a torí ọ̀sà jáde ń bẹ̀ wọn àṣírí ti tú wọ́n dẹ̀ wọ́n pa wọn náà ọ̀pá ọ̀pá wọn pa ọ́ làṣẹ kẹsìrà rẹ ọ̀pá ọ̀pá wọn ọ̀pá ọ̀tọ̀ láti rẹ ti tú níbo ni wọ́n kú ọ sí. Ah, ẹran ni wọ́n ní ọwọ́ apá èèyàn ní ọkọ jáde kò sí ní tọ́ bẹ́ẹ̀ ṣe sí ayélujára ló máa fọ́ọ̀rọ̀ fàfírù ìlọ́lá subhanahu wa ta'ala fàfírù ìlọ́lá àti kásálọ̀ ọ̀dọ̀ bá lọ́wọ́ makhraj náà ni kò sí nǹkan mi dojú bẹ́ẹ̀ náà kó lọ́wọ́ wọn sàkó ayẹ. a ọ̀rọ̀ àjọ pọ̀ àwọn dẹ́n ti ń béèrè dá àkọ́kọ́ béèrè á sọ̀rọ̀ ẹ̀ ní next halka inshallah. bàbá alájọ máa múra lẹ̀ ọ́ wá dífẹ́ǹdì ara rẹ̀. asalaamualeykum wa rahmatulahi lórí ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè ní nípa tajud ó ní kan nínú àwọn afáwa tó sọ fún mi pé pé a ṣe tààjúdì lọ́rùn ọ̀yàn fún àwa mùsùlùmí ipe lórí ànábì nìkan ni wọ́n ṣe tààjúdì lórí ọ̀rọ̀ ọ̀yàn fẹ́ mo wá fẹ́ kí ẹ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa yékéyéké. tààjúdì kì í ṣe nìkan kò sí ẹ kò sí mùsùlùmí kan tí tààjúdì jọra yẹn fún òdodo ni òjíṣẹ́ náà sọ àṣìlám ló jẹ́ tàwájúdù ọlọ́run ọba ní nafilatan laka àlékún ni lẹ́yìn wákàtí márùn ó tún ṣe lé àlékún ló jẹ́ fún wọ lórí ní tá a ti ṣe lọ́rùn àyàn ọ̀nà yẹn ni kó náà sọ ó ṣe tàwájúdù àwa tá a fẹ́ jọ àwọn ẹ̀gbà wa tó wá tó pọ̀ ó ń fi hàn wípé àkóyọ ńlá irinṣẹ́ ńlá òun ni fún mùsùlùmí kọjọ òjíṣẹ́ náà àṣọlá nínú gbogbo nǹkan ò pàápàá jùlọ lórí tájù torí pé kí ni Allah subhanahu wa ta'ala ó ní àwọn tó jẹ́ wípé kílẹ̀ tó mọ́ kí sahar tó dé wọ́n máa ń dìde wọ́n máa ń kígbe fún ọlọ́run ọba wọ́n kí gèlè bí ọba ọlọ́run ọba ọ̀kánu kọ́lílù mìnàlẹ́yìn mẹ́rẹ̀ẹ́jẹ̀rò àwọn tó jẹ́ yí pé wọ́n èé fi gbogbo òru wọn sùn wọ́n máa dìde wọ́n máa lò nínú òru wọn láti ní láti bọ́lọ́run ọba múlẹ̀ àwọn wọ̀nyí ojú ò ní tì wọ́n lọ́rùn kọ̀dẹ̀fẹ́ ní tí wọ́n fẹ́ kójú ó tì wọ́n lọ́rùn torí ìtìjú láéláé nù ìtìjú ayérayé tó jẹ́ pé kò ní í sí ìmíì lẹ́yìn rẹ̀ mọ́ kọ́lọ́n ọ̀yà ọ̀yà ló fi jẹ́ pé òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ọgbà ní wa níwọ̀n ìjù ní ìwọ̀n ìjù tó nípọn wípé alaykum bi qiyamil layl ọdọwọ yín ẹ̀yin ọmọ lẹ́yìn mi o ẹ máa dìde lóru ẹ máa ṣe qiyamul layl. فإنه داب الصالحين قبلكم ìṣesí àwọn ẹni tíwájú yín ni tẹ́yìn náà bá fẹ́ dẹni rí ẹ máa ṣe kíyàmù lé wa qurbatun ila Allah ó máa mú kéèyàn súnmọ́ Ọlọ́hun Ọba tẹ́ bá fẹ́ súnmọ́ Ọlọ́hun Ọba ẹ máa ṣe kíyàmù lé mọ́ mú kafiratu sayyi'at ó máa ń jẹ́ kí àìṣẹ̀ ọmọ náà máa fi ṣe sábàbí àti pẹ̀sẹ̀ rẹ tẹ́ ẹ bá fẹ́ kẹsẹ̀ yan parẹ́ ẹ máa dìde láti ṣe kíámà lẹ́yìn. wọ́n mi ní hàtọ́ ànilẹ̀ ẹ̀sìn ìyí máa kọ́ di pé kéèyàn dẹ́ṣẹ̀ ẹni tó bá jẹ́ pé òun wò pé ah, ẹ̀ṣẹ̀ òun pọ̀ bóòlù ó sì fẹ́ bọ́ kọ́ máa ṣe kíámà lẹ́yìn ọlọ́run ọbọ̀ fi kórìíra ẹ̀ṣẹ̀ yẹn ní dídá yóò fi sí lọ́kàn tí òfin ní lè láti lè máa dẹ́ṣẹ̀ mọ́ kọlọmọsá fọwọmọ ètò kẹyìn rẹ ọ̀rọ̀ pọ̀ lórí rẹ wípé ṣó sọhí àbí ó sọhí wọ mọtò dídáì anirjẹsì èyí máa lé àrùn kó lára èyí máa jẹ kára èèyàn ọ̀yá gágá èyí máa jì so tó ń fi hàn wípé súnà ní al-mu'akkada súnà ní tó lágbára tí ò yẹ kí ama má ba mùsùlùmí di rẹ̀ nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàlá sàlám ló ń lálà pé òun jáde láyé wọ́n ń wọ́ òun lọ sínú náà gbàtọ́ sọ fún òjíṣẹ́ náà sàlá sàlám kí ló jíṣẹ́ náà sàlá sọ fún mi jọ ń bọ̀ máa ṣe kíámà lé lọ pátì ó ní bẹ́ẹ̀ ni ó ní tó fa nù. so kìí sọ̀rọ̀ àyàn ṣùgbọ́n ah, ó nípa. Ah, ọ̀ràn yẹn ní fún jìṣẹ́ náà sàn tí ọba mísì ẹ̀ lóru yóò ṣe twelve raka lọ́sàn gbígbé àfáàmù sísọ lóòótọ́ yìí pé ọlọ́run ò sí lọ́nà èèyàn fún bọ̀dọ̀ ó sì ní yìí pé ẹ bá fẹ́ rí ilé ayé yín lò ní lílò tọ́jọ́ pé yẹn ju o àfi kẹ́ hmm. ọ bá fi kìí sọ̀rọ̀ yẹn ni kéèyàn jẹun ah, wájú kìí sọ̀rọ̀ yẹn tọ́wọ́ wọ ọmọ jẹ ṣùgbọ́n tọ́ ọmọ fẹ́ yí nǹkan tó ọdẹ kí a fi ti òjíṣẹ́ náà sàásìlám kọ́ṣe ìyàrí kọ́ṣe dáadáa ó ti parí sí ara òjíṣẹ́ náà sàásìlám ìmá fi tiẹ̀ sí àríkọ́ṣe yóò jẹ́ kí gbèsè ayé wa kó tóòrò kọ́rùn wa tó tòrò ọlọ́run ó ṣàfihàn aláwọn dáàmú èjì ọ̀rọ̀ káàtì mọ̀kúrọ̀dì. mo fẹ́ kí ẹ bá wa mú ṣubú a ibi àdìsí yìí wò àdìsí tí àwọn sábẹ́ rọ̀jẹ́lá àwọn tí wọ́n jáde lọ sínú ìlú kan tó wọ́n sọ pé kí wọ́n gba àwọn lálejò tí wọ́n gba àwọn lálejò tí ejò ṣá olórí àwọn aráàlú yìí wọ́n wá bá wọn pé kí wọ́n ṣe rúkìá hmm. wọ́n sọ káwọn ò lè ṣe kankan lára wọn sábẹ́ ìkànnì wọn á ṣe ṣùgbọ́n ọ̀n tí wọ́n bá fi kankan lẹ̀. bẹ́ẹ̀ni. tó irú gbólóhùn yẹn ṣé ń ṣe gbólóhùn pé èèyàn fi oró yaró. kò fi oró yaró kò fi oró yaró wọn gbà wọn lálejò. wọn wà nínú necessity wípé kí bó làwọn ṣe survive. Hmm? ẹ̀yin ò ní wí pé wọn ò ṣọ̀fẹ́ fún wọn àwa náà ò ní ṣọ̀fẹ́ tí wọ́n bá fi ṣọ̀fẹ́ fẹ́lẹ́ hamd but ó pàmísìbù ni wípé a lè gba nǹkan lórí irú nǹkan bẹ́ẹ̀ pàápàá jùbọ̀ tí ìbá ṣe mùsùlùmí pé rárá iṣẹ́ yìí mo fẹ́ ṣe màá ṣe lóòótọ́ but tó bá ti yanjú ò wọ́n náà sàn kan báyìí but kì í wá ṣe tí mùsùlùmí àwọn àtẹ́bàtì ipe tó ń fi ṣiṣẹ́ nù kì í ṣe ń tẹ́ abí yìí wọ́n á di prayer merchant wọ́n á sanwó àdúrà o náà là kì í ṣe náà. Aleykum salaam tí wọ́n kọ́. Abẹ́rẹ́kẹ́ ṣàlàyé fún wa nípa ẹni tó ń tilawa Quran. Tó Bí a yọ̀ tó ń jòkó sí. Ìbẹ̀rẹ̀ kò bá kíbla mu. Ó wá dé àyè sájìlá láti forí kanlẹ̀ ṣé ó láti pòdíṣà rẹ̀ sí kíbla dáadáa ní àbíkú forí kanlẹ̀ báyìí náà. kọ́bla sájídà gbogbo ibikíbi tó bá ti sájídà náà ni kéré sí dandan yìí pé kí n fèsì kíbla tó máa ń ka Kùránì bọ̀ tó bá fèsì kíbla lọ dájú. alqaba. نعم على ما لك سجدت وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه وصوره وشق فيه سمعه وبصره بحوله وقوته فتبارك الله أحسن الخالقين tàbí èyí tó bá jẹmọ́ bá wọn لا ọba rí sájídà àrùn ni ó wá fún kíyàn tọrọ ntí ntí ọbẹ̀ tọrọ èyí tó ti tọrọ náà kọ nítorí sọ̀rọ̀ ńgọ́ náà fọ́nmọ́ ìpínlẹ̀ ṣe ìbéèrè tèmi ni pé ṣé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé tí wọ́n bá wà nínú àlùwàlà ìyọ́n ní àǹfààní láti yan ọ̀nà àfò mo dẹ̀ fún wa pé ṣé àsìkò wà bóyá èèyàn lè yàn ọ́ èèyàn ò lè yàn. a gbogbo ìgbà tí yàrá ti ń ṣàṣẹṣẹ ṣàlùwàlà ó ní entertainment sí rákà méjì anytime gbogbo ìgbà tí yàrá ti wọ mọ́ṣáláṣí ọgbọ́n ọ̀ràn yẹn ni wípé kọ́ sálámà sí ọba onílé ta ló onílé ń bí Allah subhanahu wa ta'ala kó mọ́ rákà méjì wá. àwọn nàwáfìlì but ó jókòó nínú mọ́ṣáláṣí ó ti ṣàlùwàlà kò yẹn náfìlà kankan nígbà tó òun sẹ̀ wá bẹ̀rẹ̀ sí fẹ́ wọ̀ lọ́wọ́ dìde là ó ṣe dàárìn òun òun dúró dègbà tí sotí yé báyìí nìsín bẹ́ẹ̀ náà nígbà ó dé nu mọ́ṣáláṣí nígbà tí ọ̀nà mọ́ṣáláṣí kóònù tó jáde yọ láàárọ̀. ọyẹ kò yẹn náà fúlà ó a ńgbà tó wá bẹ́ẹ̀ yọ ọwọ́ adìtì àgbọ́yé wa látàrọ ṣe sí kan tí ó shi ju nana Aisha ọ̀dà màánà awon kan nínú awon wá sí haram wọ́n wá wọ́n ṣe tawaf tán. wọn ò mú náfìlà aráka méjì yẹn wá wọn wá jókòó wọn ń gbọ́ nígbà tí wọn á ṣe díẹ̀ oòrùn wá fẹ́ yọ gbàyẹn wọn wá dìde wọn wá fẹ́ mú náfìlà yẹn ṣe nínú aṣọ àrùdọ́là ní rárá o ntí wọn kọ gangan lélẹ̀ nígbà wọn wọ mọ́ṣáláṣí wọn ò mú náfìlà eh, wọn wọn parí tọ́wá wọn. wọn ò múná fúlàní wa wọ́n wá dúró ńgbà tí òòrùn wá fẹ́ yọ ni wọ́n sì tú wá láwọn múná fúlàwà ìtì ń kọ́ ni. wàlúùkù mọ́sálà ń tún. bí àdìsí tẹ̀pa tẹ̀pa fún akọjá lọ lórí pé ẹ̀rọ sùúrù lọ́sọ̀ lọ́sọ̀ pé ìjọba yìí máa pín sí seventy three. bẹ́ẹ̀ kan ló máa wọ àlùjẹ́ náà láì. gbọ̀nà bẹ́ẹ̀. àwọn tó ṣẹ́kù ah. ẹ̀jẹ̀ seventy two yẹn finari kan wí ṣé habada ni. na ẹnikẹ́ni tí igbá yà rẹ̀ kala zarro minal iman ètò kéré bí ọmọ anagun nínú gbàgbọ́ tó bá ti wà nínú gbáyà rẹ̀ tọ́jú ọmọ ọmọ òjìṣẹ́ náà sọ́nà kò ní gbére nùnà kò ní gbére nùnà kò ní gbére nùnà Ole ole ó lè wọ gbogbo gbìyànjú wa ni wípé ká má wọ̀ ná ká tó wà lìjẹ̀nà kọ́lọ́ má jà wọ̀ ná tó wà lìjẹ̀nà. Ah. Ah. ó tẹ̀ ipá gan ni. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Sheikh, báwo ni àkọ́kọ́? kí ọlọ́run bá gùn yín ní ẹ̀mí. àmì lórí dáadáa àtẹ̀yìn náà. imam tó gbé ìwo jáde nínú mọ́ṣáláṣí tó bá fi ṣe ìpè fún yàn báwo la ṣe máa ṣe pẹ̀lú imam báyìí. kò tá a ṣe pẹ̀lú rẹ̀ a ṣe wá sùn pé هذا من نواقض الإيمان لا شك في ذلك eléyìí nínú wà nínú tí máa bí ìmánì wò kí ni gbàgbọ́ rẹ̀ lórí tó ń gbóná yìí kò lè bọ́ nínú ọ̀kan nu méjì tí ìwà yẹn ṣírùkù ló ṣe síhìrì lélẹ̀ so kí hukumu sẹ́ so èyí tó kéré ju ahlahu mamur èyí tí ó dùn jù nínú ọ̀rọ̀ rẹ̀ ó kó ìwọ ni ó korò ju wọ lọ ó korò ju poison lọ. ó buru ju poison lọ because ìmọ̀ ó ṣe ṣe tàbí ó ṣe sẹ́hìn èwo ni mo agbọ́dọ̀ ó yẹ ká bá mùsùlùmí di ẹnu méjèèjì. Um, àáfàá tó ń sọ wípé mímá um, lọ sí báǹkì ká bóyá ká pa àwọn bankers ká kó owó wọn ó wà lára jihad. a kò ni. ọwọ akọ pa wangàdókò wọn ti dámọ̀rọ̀bà wọn mọ̀ ọ wà bẹ́ẹ̀ àwọn kan wọ́n sì gbọ́ bẹ́ẹ̀ aburú tí báńkì rìbá tó dá fún àwùjọ nínú àwọn sálàf ẹ̀rí wà wípé tíìlú kan bá wà tí wọ́n bá ń gba rìbá tíìlú mùsùlùmí bá wà lágbègbè ibẹ̀ kí wọ́n sígun lọ́ọ́ àtàkì wọn but ṣé pé nísìnyí ntọ́wá kàn ojú ọ̀nà àgbọ́yé ẹ̀sìn ni wípé káwa kóra wa jọ ní ìpè ah, ilé ìrìbá ní ọ̀ya ẹja lọ ẹja dísẹ́ǹdì wọn lọ́ka fọ́ wọn o ò lè lè ilé yìí. Eh, àwọn ẹni méjì béèrè questions ibi ẹni àkọ́kọ́ sọ wípé asalaamualeykum wọ́n sọ pé ẹ jọ̀wọ́ kí ni ìyàtọ̀ láàrin kéèyàn sọ pé ó kì í ṣe ìyàwó mi àti èmi náà kì í ṣe ọkọ rẹ àti ìfi ìyàwó ẹni wé ìyá ẹni bí ìṣẹ̀lẹ̀ ọbẹ̀ jọ́dínà. ó ń ṣèyàwó mi má gbólóhùn tọ́lá kìlẹ̀lẹ̀ gbólóhùn tọ́lá kìlẹ̀lẹ̀ ó yí sọ́kọ mi má obìnrin ò ní ẹ̀tọ́ láti sọ pé òun kọ̀kọ̀ mọ kọ́ èmi náà ṣe mọ́mọ́ ń lọ́nu rárá ò ní ẹ̀tọ́ fún ọkàn lè sọ wípé tú mi lẹ̀ tí ọba tú lẹ̀ náà kò lè lọ ṣùgbọ́n tó bá jẹ́ wípé tú mi lẹ̀ tó sọ̀hún ó ní àwọn ẹ̀rí tó pọ̀ tó jẹ́ wípé kó gba títúlẹ̀ lọ́kàn lóòótọ́ tí ọkọ dẹ̀ lóhùn ò ní túlẹ̀ yóò lọ sí ṣìra court tàbí council wọ́n wàá gba ẹ̀tọ́ wọn on behalf ọba adẹ́dà wọ́n wàá yẹ ọ̀rọ̀ wọn yẹn wò yékéyéké lóòótọ́ bá sí pé títúlẹ̀ lọ tọ́ sí wọ́n ó ṣe on behalf ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó sọ yìí pé òun fi ìyá òun òun fìyàwó òun wéyà òun. ọ̀rọ̀ burúkú ni tọ́ba jẹ́ kó túmọ̀ sí talaq ó mìn ní talaq pẹ̀lú rẹ̀ ó ti di talaq ṣùgbọ́n gbẹ̀sẹ̀ gbólóhùn tó sọ munkar minal qawl ọ̀rọ̀ burúkú ni jáì ṣùgbọ́n tiẹ̀ o tọ́ba wa jẹ́ pé ọ̀fẹ́ gba ọ̀fẹ́ kótó di pé ọ̀fọ̀ kan ọmọbìnrin yẹn padà. kí ni quran sọ ìmá ko release tàbí kọ́ bọ́ ọgọ́ta èèyàn tàbí kọ́ gba àwẹ̀ ọgọ́ta léra wọn mutatabi'in qabla min an yatamasa kó tó di pé tó lè fọwọ́ kan ọmọbìnrin yẹn torí pé kí ni àbáṣepọ̀. láàrin lọ́kọláya ọlọ́run ọba fi àpọ́nlé bá ṣe bára wa sọ̀rọ̀ sínú ẹ̀ obìnrin ọkàn lè máa bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ anyhow bẹ́ẹ̀ náà ni ọkọ̀ náà ò lè kàn máa bóbìnrin sọ̀rọ̀ anyhow obìnrin ọkàn lè máa ṣe sọ́kọ rẹ̀ bó ṣe wù ú ọkọ náà kàn lè máa ṣe síyàwó rẹ̀ bó ṣe wù ú wọ́n fẹ́ súnmọ́ ẹ mi ráàyè o gbólóhùn ọmọ náà ni. lójíṣẹ́ náà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àwọn sọ pé ẹni obìnrin tọkọ bá lóun fẹ́ súnmọ́ tó ní mi rò pé màá gbà o mi gbà tílẹ̀ ó fi mọ́ gbogbo ntọ́lọ́wọ́n ọba dání ọmọ síbílẹ̀ obìnrin ò ní right lópin ìgbà tó bá ìdí jẹ́ ìyàwó fún ẹnìyẹn o láti fòrùn dùn ọkùnrin lè fòrùn dísípìlì ìyàwó rẹ̀ bọ̀dọ̀ obìnrin ò ní láti fi dísípìlì tíyẹn méjì bá wà lórí ẹsìn ẹnìkan ní ọwọ́ àwájú tí ó mú dáná wà lẹ́yìn ọkọ ní ìjánu wà lọ́wọ́ ọba bẹ́ẹ̀ ni anaki anaki ah àjọ fẹ́ra wa ni ó bá ṣe wo olúkálùkù ní ọjọ́ sí kóbìnrin wa kọ mọ kọjá.